láìsí ìfẹ́ kò sóhun tá a lè ṣe àṣé lóòótọ́ ni ìfẹ́ lágbára ó mú ju idà olójú méjì lọ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ ìfẹ́ lẹ́nu mi nípa olólùfẹ́ méjì èyí kì í ṣe àrorísọ àbí ìtàn tí mo kà nínú ìwé òótọ́ ọ̀rọ̀ ni ẹ máa bá mi bọ̀ ìfẹ́ àdìó sí àníkẹ́ ni mo fẹ́ sọ àwọn olólùfẹ́ méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dé góńgó ìfẹ́ tí àdìó ní sí àníkẹ́ ló mú ráságbámi ìfẹ́ òun náà ló ṣàtọ́nà rẹ̀ dé èbúté ìfọ̀kànbalẹ̀ ìfẹ́ àníkẹ́ wá fún àdìo ní ìfọ̀kànbalẹ̀ iyebíye àníkẹ́ ò fìgbà kankan rí àṣìṣe àdìo torí ìfẹ́ gan ò gba àdìo láàyè àti ṣe àṣìṣe àwọn ènìyàn wá ń fọlá ìfẹ́ wọn tọrọ torí ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé ìfẹ́ ẹlẹ́yẹlé ni ṣùgbọ́n nígbà tí mo wo ọ̀rọ̀ ìfẹ́ wọn dáadáa mo rí i wípé ó dàbí ìfẹ́ tó ń bẹ láàárín èékánná àti ìka kò ṣeé ṣe fún èékánná láti lóun ò ìka ọwọ́ ṣe bẹ́ẹ̀ sì ni ó ṣòro fún ìka ọwọ́ láti wà láìlé èékánná kí wá ni mò ń sọ ọ̀rọ̀ ìfẹ́ tó ń bẹ láàárín Adéyẹmí Àdìó adédọ̀tun pẹ̀lú larry folúṣọ́ àníkẹ́ ọ̀rọ̀ ìfẹ́ wọn ni mò ń sọ àrẹ̀mọ apèdè ó yàgbà lẹ́nu mi kò sọ dorin. wo pé bí ológun ẹrú ó mọ̀mọ́ ó mọ̀mọ́ ó mọ̀mọ́ pé ọlọ́gbọ́n wẹ́fà adéyẹmí àdìo àdèdọ́tún ni mò ń pè ń fa bébé tí ẹ bá ń já dáadáa kún mọ́ mọ́mọ́ mi kan olólùfẹ́ rẹ ni ó fẹ́ mọ́ jírí lójoojúmọ́ ẹni bí ọkàn rẹ àyàrá àtàtà òun ló pè má bóun káàkàdé òrí òun ó ní orí jẹ́ ó pẹ́ nílé ayé fọlùṣàní kẹtí jẹláre ló pè má bóun kí bàbá lè òun dáadáa ó pé pẹpẹ lówù ṣe nílẹ̀ àárọ̀ àtẹpẹlẹ lẹsẹ yìí tẹnà ẹẹgbó ẹẹtọ ẹẹjọ wá dàgbà fọfọ pawó màmá sí fèrè gíjóbì àdé ẹni mọ́ gbọ́dí dídùn ẹnu mi dáadáa wọ́n pè ń bọ́ délé wọ́n wọ́n pè ń wá lọ́ọ̀lọ́dẹ̀dẹ̀ lọ́ọ̀lọ́dẹ̀dẹ̀ lọ́ọ̀lọ́dẹ̀dẹ̀ bàbá tó bí ọlọ́mọ nílẹ̀ ayé ń bí ilé ọmọ wọn ní ìníkìrún agunbẹ́ agunbẹ́ onílẹ̀ òbí ọmọ ẹrú kò gbọ́dọ̀ dèrè ìwẹ̀fà kò gbọ́dọ̀ dò tó ń koro ibi lẹ́gùn bẹ́ni yóò gbọ́ fa lórí ọmọ bíṣu bá jiná tán máa rohun mú bọnu ìrẹ̀lẹ̀ ní mo kò nísà nínú ilé bàbá tó tó gbé bí ọlọ́mọ ìrẹ̀lẹ̀ tó tó ti mú kí irun rokun ìrẹ̀lẹ̀ tó ti mú kí irun rọ̀ṣà ìrẹ̀lẹ̀ tó tó ti mú kí irun dùn gbọ́ngbọ́ngbọ́ngbọ́n ọ̀ya ṣetán ọ̀yá wọlé nílera ọba àlùfọ́nṣe tán ó wọlé lẹ́rìn lọ́jọ́ ọ̀nù bírẹ̀lẹ́ ló ló lọ́ọ́rẹ́ wọ́ wọlé nìke irun agunbẹ́ onílẹ̀ obì èèyàn tí ń rẹ̀ kírun mo pẹ́ má wulẹ̀ mọ́ mọ́kọ́ dání tó rápàtà ńlá ló ló gbalẹ̀ déédéé kírun nínú ilé bàbá tó tó gbé bí ọ̀ní ọmọ dáadáa kùn mọ gbọ́dí dùn mí dáadáa ẹ̀yin lọmọ olóbì kan wọ́n wọ́n ti rí wọ́. ọmọ olóbi kan wọ̀ ń wọ tíríwọ́ èyí tó bá gbó ẹ ó máa wọ sàṣàpò ẹni èyí tí ó gbómù pé kó kó mọ wọ sínú gbó kọ́kọ́ mẹ́rùn kó lè rí òun mú jẹ adé ẹ̀mí àdìyó pẹpẹ lòun ṣe nílé arọ ó gbòòsì tọ ọ̀ọ́ dàgbà ọ̀ọ́ dàgbà ọ̀ọ́ dàgbà bí àgbà kan àgbà kan tí ń bẹ lóde Ọ̀yọ́ ń jọ sí tó fọmọ owó ṣòlè ọrùn ó wá títí owó dókínì kọ wá sí bọ́ọ̀sì lè pẹ́ńlẹ́ ayé tó ọmọọmọ ọmọọmọ ọmọọmọ ní báwọn ọmọ sáré ọmọ lálágbára lọlọlá olóò.